الله وبارك وسلم وبارك السلام عليكم ورحمة الله وبركاته Ini cuma dulu kerja. Aku di tafsir Thank you àti sọ́ọ̀tù ní وأن لما سمعنا الهدى آمنا به ومن يؤمن بربه فلا يخاف àwọn àjànú impression wọn àfihàn àtúntò sí tí wọ́n gbọ́ àmìsọ̀ tó máa ké pọ̀ náà ara rẹ̀ ni pé àwọn òun لما سبيل الهدى آمنا به nígbà tá a gbọ́ ìfọ̀nàmà ìfọ̀nàmà yẹn jẹ́ Quran orí pé ọlọ́run bá sọ fún àníbi ayé aláàlẹ́ kejì olùkọ́sí ẹ̀rí lẹ́yìn náà sábà máa ń kọ́ lọ́sí ìtọ́kọ́lù iná ìrìnà fún àná àjẹbá ìyanu bí ìlọ. Quran yìí tó jẹ́ ìmọ̀ ó máa ń gáyẹ̀ sí àwòṣe ọ̀nà so wọ́n wá ní bá sí Kùránì yẹn Wọ́n wá ní yẹn.

kí wọ́n pè wọ́n tọ́jọ́ ọlọ́run wọ́n fẹ́ sọ̀rọ̀ ní ọlọ́run ọba fún mi pé ọba tó ṣe pé téèyàn bá gbà àgbọ́ téèyàn bá sì ní dáadáa téèyàn bá ṣe ọlọ́run ò ní dì í. wípé dáadáa tí a bá ṣe ọlọ́run òbí jù ìtẹ́yìn òsì ṣe láì dá ọlọ́run òbí fi kún un sẹ́ orí pé ń jọ́ta bá ti ráwọn èèyàn àwọn tó jẹ́ lọ́balọ́ba táwọn abẹ́ sọlá ẹ́ bẹ́ẹ̀ bá ṣe dáadáa yóò lè táwọn bá ní ká sí dáadáa fi ṣe dáadáa. bẹ́ẹ̀ni ọba sí ìtàrídá tí wọ́n bá wọ́n lè parọ́ rẹ̀ wọ́n wọ́n ní kan lè ṣe fún òun fọ́lọ́wọ́ ọba yìí ọba tó ṣe pé dáadáa lọ́dọ̀ rẹ̀ kò ní dínkù fọ́lọ́wọ́ ọba òsì ní sí àìdá bẹ́ẹ̀ni ò òfin múni ọkùnrin ọlọ́wọ́ ọba ọbẹ̀. ọ̀làyàbá tó bá fẹ́ wọ́n lọ́wọ́ kò ní bẹ́ẹ̀rù ìdí ìwé dára tó ń sunú ti wọ̀lá ọmọkọ́ kò sì ní bẹ́ẹ̀rù wípé kí wọ́n fẹ́ kan sí nǹkan tó wọ́n ṣe láìda ìkùn wọ́n ní ara àtúmọ̀rọ́wá òun àlèhánà ìjẹpẹrẹ káyẹ̀yẹ̀ pé ẹni tó bá gbọ́ ìdílé tó bóyá kan lọ́dà àwọn ìlú sí ẹ̀rẹ́ ọlọ́run òbí sí àjẹ́ ibi tí a ti dúró ọ̀dẹ̀ ọlọ́run wa fún ọlọ́run wa lọ sí wájú ọlọ́run wa á ná nínú ìmúwọ̀n òní ọ̀pọ̀ nínú àwọn àjẹ̀nú àwọn tí wọ́n jẹ́ òṣèlú náà ti tó lẹ́kọ̀ọ́ lọ́wọ́ bá ń bẹ òmìnira ọ̀fíìsì àwọn tó lè ṣe pé wọ́n wọ́n gbó dédé wọ́n gbó dédé wọ́n sábò sí wọ́n dẹ̀bi èyí kó mi làwọn ọlọ́pàá náà gbé. ọlọ́wọ́n bá kéré kó máa jẹ́ látẹnu wọn olùkọ́lọ́wọ́n bá fẹ́ bí ìkàlẹ́ lórí. ọlọ́wọ́n fẹ́ bí ìkàlẹ́ lórí ọlọ́run bá máa ń ṣe kó yé wa wípé àwọn kékeré àwọn ọmọ tó gbé tọ́nà ẹni bọ́ọ̀lù tó bá sọ pé kò bá ti dá òsì àmọ́ àdúgbò sí ẹ̀sán ìdí ń rí òní pé kò sí yàtọ̀ láàrin tó ṣe dáadáa àti tó ṣe dáadáa ọlọ́run bá fi ń bá wọn pípọ̀ òkè nígbà tí wọ́n ti kò ní sọ̀rọ̀ àpàlẹ́jọ́ àlòmù ìní àlòmù jìrì ما لكم كيف تحكمون انظر أم حسب الذين اشتروا في المئات أن نجعلهم كالذين آمنوا táwọn èèyàn tán pọ̀ mí ti ẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ pé ká sí àwọn náà bí àwọn ọlọ́run bá gbọ́ ọlọ́run fi ń lé jẹ pé sáńdáàdì wípé ẹni ṣe dáadáa bá ìwọ́dẹ̀ ẹni tí ò ṣe dáadáa apọ́níṣẹ̀ òun gan nílé ayé wá fi ń gbó láàrín nǹkan tí àwọn èèyàn tó ní láta nílẹ̀ ẹ̀dá ò ní fi lọ́ra wọn òun náà fi lọ́rọ̀ wọn àwọn èèyàn ti ń tọ́jú pé pé kò gbọdọ̀ sẹ́gbà kí mo ní ayé tá a ṣé wọ́n dá wọn lóhùn pé àkàtúwà fẹ́ lọ ní mo rántí lọ́dún táwọn ẹ̀rẹ́ ẹ̀ẹ́dẹ̀sì àtúntò sáré fún wa sáàtà the schooling society deo the schooling mọ̀rántí ìrántí tó jẹ́ kọ́tẹ̀ẹ̀tẹ̀ mọ́ àmọ́ wọ́n láwọn ọ̀pọ̀ ẹ̀ẹ́dẹ̀ kan sáfẹ́ ẹ̀mẹ́jà lọ bẹ́ẹ̀ rẹ̀ mọ́ ẹ̀ẹ́ tí wọ́n ti ń tọ́ sí pé bọ̀ táwọn yẹn gbà sọ́dọ̀ nìkan tó bá ṣe fẹ́ bá kọ́ kò ní fẹ́ gbàmù ẹ̀ẹ́ ilẹ̀ ló dàrú oníṣẹ́jẹ́ ìgbìyànjú àmọ́ ti lọ léèrè síbò náà lẹ́yìn tó padà dábò wàhálà kẹrin tó dálẹ̀ ilé wípé kò sí yàtọ̀ láàrin ẹni tó gbìyànjú àtẹni tí ó gbìyànjú mọ́ lẹ́sẹ̀ sọ̀rọ̀ olóògbé ọ̀práìsìn yẹ́sì tí bí nù lẹ́sẹ̀ sọ̀rọ̀ olóògbé ọ̀práìsìn pọ̀lùkì olóògbé ọ̀práìsìn bẹ̀rẹ̀ ní tó ti bẹ̀rẹ̀ sí fẹ́ bọ́ tó ní pé ní ti báyìí àbùkù ti fẹ́ kan àwọn kan táwọn náà mọ̀ pé wàhálà èrè gbọ́dọ̀ kó ní kéré wò láwọn tó ń sọ̀rọ̀ tó bá ti pé tá a bá ní ìpẹ̀lú ìlú pricing ni wípé tí ẹ̀ bá bá ti ṣe anything whether good or bad whether valued or baseless tó bá bá ti lówó wá ẹ̀ tó bá ti lówó òun ni ká fún value ibi sẹ́sẹ̀ bẹ́ẹ̀ tàbí tó ẹ kóhùn ẹ bá yà sí ẹ jẹ́ ká bèèrè lọ́wọ́ ara pé value wo ló wà níbi dídí nàìjíríà yẹ́ẹ̀ báwo ló wà níbí bí nàìjà ṣé gbogbo àkọsọ pàtàkì ológun price ìgbà ọkọ ló wà jẹ sábò owó jẹ wípé ẹlẹ́ẹ̀fẹ́ jẹ ti kẹjọ ológun jẹ yóò lè tún jẹ ológun jẹ náà pé ẹ̀ka fún ọtí nulẹ̀ kan fún sáà dídé wọ́n kàn máa ti ránù náà ní ẹ̀sìn fọlọ́ ten million sojúdọ́sẹ́ yìí bá ń ṣe ológun price to corporate institutions sí àwọn big companies some of big TV stations, some promoted is a lot of prizes. Àmọ́jọ́ tó ọmọ kan tó wọ́n lọ lé ìwé òun afẹ́ yé èyé ni ọwá ní wá ẹ̀yìn máta ìwé ọ̀dà ẹ̀lò. Ọ̀rẹ́ àti èjì kọ́nà wọ́pìlà yìí, ìjọ́ òṣèlú wọ́n mọ̀ pé ha! Ẹ̀yìn náà ti dẹ́kù rẹ̀ rí. Ẹ̀yìn dẹ́kù rẹ̀ rí. Kò sẹ́ni kẹfà tó kìí sọ fún alájọ́ká àti ń béèrè pé ẹ̀sọ́ bá nì títí di nàìjíríà tó áàdì àwọn sàbábù society àbí tó áàdì economy àbí táwọn ìyànjú ìkan kan mẹ́ ẹ̀ rí sọ ìdá ìyá ìfẹ́ náà pé wò ó bọ́ bá lè ṣe bó bá lè ṣe ayá lólówó èyí lọ tó bá grand platform ọ̀dọ̀kẹ́ dáàbò ní ìtàlú ọ̀kan bẹ̀rẹ̀ láyé ìdílé mẹ́ta ẹ̀ẹ́dẹ́ tí wọ́n ti gbogbo ìtàbí bí ìfìrìsẹ̀ṣà ló pín ìtàbí àti bá àtẹ̀lé wí ìfìrìsẹ̀ tó máa ìtàbí èlé ó lọ fẹ́ jábọ́ sí ìbẹ̀rẹ̀ nígbà ẹ̀bá tí kàfí ìgbú bí bẹ́ẹ̀ nígbà ìgá so now ìtẹ́lẹ̀ ìgbòló lọ àmì ìṣòro láti bá fẹ̀rù irun pé pé ìlẹ̀ wà ní díẹ̀ tẹ ẹjọ́ bá ń bẹ́ òun ní gbogbo lọ friday èyí tó bá ìbá ọ̀sẹ̀ náà wá fẹ́ jọ́gà sí ẹ̀yọ́ àfẹnumọ́ àpò òun sì wé sẹ́yìn wípé ti bá tó fi break down kódà àrí ṣe mọ́ kódà tó fẹ́ anything tó bá ti ṣe pẹ̀lú àwọn tó lẹ́ni dáadáa gan wà mú pé ah, àwọn ọmọ sọ́ńtì wá sí ìdíkẹ̀ mẹ́rìnbódì ẹ̀tẹ̀ ìdápọ̀ 5 million ó wà mú mọ́ inú bá wọn táwọn gbà àgbà ọmọ bá bẹ̀ tẹ́sàn náà wọ́n ti pa nǹkan máwọn èèyàn lára òun ni kùrá ti pé ápàdájú ah, àrùn ìlúkìlì ní káàkiri ìlú ṣe àti mùsùlùmí àtẹ́lẹ̀ ìlú káàkiri ọdún ìlú dédé lọ́ọ̀tún sọ pé sẹ́ǹsì fún òfin dá wálé ayé òun ni pé wọ̀lẹ̀ láàrin máa fi sàmà wájú ọmọ àkàkà kìí sí àlẹ́bí na àtà òǹdì máa mílù wà sí àlẹ́bí na àtà rẹ̀ ọlọ́run ló sọ máa fi èyí tó fi dá ní pé kásọ káwọn kan sàbúrú kásọ pẹ̀lú lórí ṣẹ́ran tákúsẹ́kù tàbí ṣe báyìí nǹkan ti ṣe wá kọjá táwọn èèyàn rú kọ̀lá láwọn nípìn báyìí torí tá a ti mọ̀ pé àwùjọ òlé wà fún mọ́ lófin òfin tó wà lásán báyìí ayé ti ta ṣe ká pọ́ níṣẹ́ ọ̀fẹ́ ń dá àríbi rìwọ́ọ̀dù ẹni tó fẹ̀ẹ̀kan kọ̀ǹpláìsì. ayé tààrí kódà ó bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ tó fi dókè àákàn kọ́ńplé náà ìtumẹ̀ ní pé gbogbo ọ̀nà tí ẹ̀bá bá fi lè gbà ẹ̀bá fi lè dókè ọ̀bá àjẹ́yàwó ọ̀bá owó ilú ẹ̀rẹ̀ jẹ́ fún ọgbọ́mú ọ̀bá tí ẹ̀kọ́ bá fi dókè wọ́n tó bá fi wà ní house of assembly àbó wà ní kílẹ̀ ìjọ tó bá ti ń ṣe national award lọ́dọọdún ó kéré jù bí tí ẹ fà ló gbà ní bí tí wọ́n ló gbà tẹ̀ olóko rẹ̀ sáà jẹ́ níta. àwọn ọmọ ìgbìyànjú ẹjọ́ rẹ̀ jẹ́ òlẹ́tọ́ ní bàbá ṣé tó bá ti yẹn ní sàtà ìgbò kọjúkúdù náà yes tó bá ti yẹn kọjúkúdù náà ẹwà gbogbo ẹni tó kọjúkúdù silently kọ́dà ó ẹ̀rẹ̀ nínú àtúwẹ́gbẹ́ lóòótọ́ báàlù ńláńlá lè bá ń wá awọ́dù gbọdọ̀ pọ́tà pọ̀ sí tíráta society ni there should be people that should be rewarded ní level teacher yẹ tíráta àpáwọ̀ gbọdọ̀ ìwà báyìí o ní kàtígórì tàwọn tíṣà ní kàtígórì tàwọn lọ́yà nígbà tó ti fún kálukú sí iṣẹ́ iṣẹ́ sáyẹ́ǹsì àwọn tó wà lókè nìkan lè ń kó okun tó gbé kò sí kẹta sáṣe ju wípé wọ́n kàn rápálá wọ́n lókè lọ so ẹ̀wọ́n tó yẹn tó wọ́n lóòrọ̀ prime náà kí á ní olùsọ̀rọ̀ náà ti wà ti pẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí kò tí ìdàrú láwọn kan tẹ́ ṣe lórí tv ẹ̀ ṣe wọ́n kò dé ìlú lọ ní àná nǹkan tẹ́ máa béèrè ń bẹ̀ gbọ́ tó ẹni tó bá tó mọ̀ nǹkan tó pọ̀ lóde àṣà àbí tí ẹjọ́ mọ̀ ọ̀gbọ́n ah, àwọn ilé ìwà wé àbí àwọn ilé ìlàjò àwọn ilé ìfàgbò àbí ní ìsinmi tèsí nìkan tẹ́ béèrè mọ́ wàhálà ìlú láti di ọ̀gá máa mọ̀ ya ní ẹ̀dá tó lọ èèmù mọ̀ tó mọ̀ kọ́ sẹ́kẹ̀rì lọ wọ́n yẹn tẹ̀dá mọ̀lẹ́ kí ni mọ̀ tírìmà kí ni lábẹ́yà ìṣe tírìmà kí ni mọ̀ wọ́n ní ẹni tó wá kàdé pé ṣe ṣe nǹkan láàyè ṣe ẹgbọ́ ní oṣù wáyé ṣe ìmọ̀ tí ń jẹ́ tiktok àwọn ń gbọ́ náà nípò wọ́n láwọn ìyá tó pọ̀ lórí tiktok táwọn ta ń jó ah, wàhálà dé ah, ẹ ìwé àpọ̀ ẹgbẹ́ tó bá gbàgbọ́ kọ́mọ́ lè mìíràn lẹ́ wọ́n láti gbogbo kẹsàn-án láti ń jẹta رب البيت بالدوس طاربة فشيمتها للبيت كل كل مرة تبقى بعد الليل إذا كان رب البيت بالدوس ضاربة بعد الليل بعد الليل فكلا أنا عمليهم هم دولي إبالي هم دولي هم tó náà gbogbo bá tù ti wó kò sọ̀rọ̀ pé òkè lágbájá tó bá tẹ̀ ìjọba ìwádìí ìjọba ẹ̀dọ̀ láti tẹ́lẹ̀ tí ẹni tó bá gbádùn tó ti gbé wá ìyá ajá lẹ́kọ̀ọ́ tẹ́ra fún ṣe ọlọ́run kan tó wà lẹ́nu àwọn àjẹ̀dún nípa àjẹ̀dún nípa ìmú ìmú ìmú kò sí yàtọ̀ níbi pé kò sábà níbi wípé kápákọ̀ èèyàn yàtọ̀ ọ̀tọ̀ ká má wá àtàkì bá lú ọ̀tọ̀ ọ̀tọ̀ kì ṣe classification la gbọ́dọ̀ ló yes bẹ́ẹ̀ ọlọ́run bá fúnra rẹ̀ sọ pé ó wọlé ṣe pàlọ́pàá tó bàbá ẹ̀kọ́ kámírọ́n bàbá ẹ̀kọ́ mọ̀ mi òun dá ní bèbè ní bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ tó wá fún kí ni èmi yóò wá gbà kí ni òmìnira bá ti dáhùn lọ gángan nù ìdáhùn gángan nù tá a bá padà fi owó tán ìbá kò ní sí bàbá kò ní sí ìyá ní sọ́mọ èyí wọ́n tún bá gbọ́ ní ìmọ̀ tó bá tún bá gbọ́ ní ìgbésọ̀ kí ẹ bá ti ẹ̀sìn ẹ̀ sọ kan tó sọ kan tó sọ gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó bá gbé ìbọn sí ẹ̀rọ bẹ́ẹ̀ àtúrò ìròkàn kó lè pa bọ̀dì bí ẹ̀jẹ̀ tí wàá tẹ̀sẹ̀ tó bá dúró sí ọ̀dọ́ ọ̀rọ̀ bá ẹ̀gbọ́ ti ní mò ń jà fara mi báyìí. ó ní pé nǹkan tí mo tẹ̀ ń sọ òun ni pé ààrí ẹni òbíjẹ òbíjẹ tó ṣe ìtàgbà lágbájá ẹ̀yìn ẹ̀ ni mo fi tẹ̀lé. tó gbogbo àgbà bá mi ti bá òbí òbí òbí tẹ̀lé àáfàá mi ó lè bá pẹ́ kí gbọ́dọ̀ lẹ́nu ibi tẹ̀lé ẹ̀ kò sílò àwọn nǹkan yẹn láàrin àwọn ẹranko fọ́ọ̀sì nìkan lẹ́nu tó máa fi ṣe náà fi tẹ̀lé láyọ̀nù ẹgbọ́n kìí ṣe fún kìí sáńpọ́ láyọ̀nù wọn fún ẹlẹ́bàdì tó jù lọ ẹlẹ́bàdì lè tẹ̀lé lọ fún wọn ní animal kingdom nìkan ní fọ́ lẹ́tà nígbà tá a kó sílẹ̀kùn wa ga jù lọ àwa ní hierarchy for privileges. Ṣé ilé ìgbìmọ̀ tó dáa ṣe lò ní yóò wá mú mi bí báwo la mú pàṣẹ rẹ̀ tẹ̀lé o náà pèrè mà á bá tó fa lọ. Pétémá ló bá mo bá fẹ́ràn kankan mo láìkẹ̀ mo fẹ́ràn rẹ̀ mo jì máa. Ìdí mú mi fẹ́ràn kan bí ọ̀nà mẹ́rin mà á bá tó lázà pẹ̀ ìfẹ́ràn adùn tá ṣúgà dùn. Ẹ̀ẹ́n fẹ́ràn ṣúgà ẹja ẹ̀rọ fẹ́lẹ̀ ìjà èmi àtẹ́lẹ̀ ilé di kan lówó ìgbà lábàdà wọn mi lówó òun ní ìlọ́wọ́ kìíní kan fún mi ẹ̀ ní fẹ́ràn àwọn náà bá wọn ẹgbọ́n mi màá bá àyàn tọ́wọ́ wà á bá lágbájá ní nǹkan tó dé kó wá ẹ̀fẹ̀ṣọ́ láti mi ò ní òun láti ń fẹ́ràn níbi wọn láti ń fẹ́ràn ẹ̀sìn tí ó wà fún wọn láti ń fẹ́ràn lágbájá rẹ̀ wà lágbájá mọ̀rọ̀ ọ̀tọ̀ irú nǹkan yẹn kò sí ní animal kingdom. káwọn ẹ̀rọ gbọ́dọ̀ àwọn tẹ̀lé kàkà lọ́wọ́ àwọn tẹ̀lé kàkà owó rẹ̀ wà láti ló mú kò mọ bá tẹ̀lọ kájọ tẹ̀lọ tó mọ lọ ẹ̀rọ kò náà lẹ́gbẹ̀ẹ́ lórí bọ́ọ̀lì yìí. àwọn àwọn ọ̀rẹ́ náà ní ló pé méjì là pé sí àwọn bọ́ọ̀lù ọ̀bá ti sọ méjì ọlọ́run bá ń lọ bì kan wà á ní abẹ́ ìdàgbàsókè mùsùlùmí bẹ́ẹ̀ nù wọn àwọn táwọn náà bẹ́ẹ̀ lùbọ̀ ní bẹ́ẹ̀ nù wọn àtúnyà ní bẹ́ẹ̀ nù àmọ́ ò ọlọ́wọ́n fi dúró dúró ìta sáàbì yẹn nìkan yóò sọ fún kálukú tó sí. ẹ̀yin ẹ̀rọ ìgbésẹ̀ ìjọba wa ń sáré kémi náà gbé ìtàn ìwọ́gba sẹ́mùtì ìwọ́gba éjì ìwọ́gba jẹ́wọ́n ní nǹkan kan náà gbogbo yìí lẹ́nu máa ń báwọn èèyàn ẹni bá ti dọ́ọ̀tì kẹ́lẹ́ máa ń fẹ́ electric cord ṣe ilé òní àmì ìṣìbí wọ́n tó ní àwọn ẹ̀kà fẹ́rẹ́ àtàgbọ́ títí zero àti bí ìgbàmọ̀lẹ́ lọ́wọ́lẹ́ pàmò ó bọ́ society máa ń gẹ́ tìǹtì máa ń rí wọ́ọ̀tù ẹ̀ ń dún tẹ́ bá rí wọ́ọ̀tù náà

ẹjọ tàbá tó máa fún owó tàbá tó máa rìgá àjà wọn yìí èdè ká rìgá àjà rẹ̀ bẹ́ẹ̀sì lórí wàhálà àtàkẹ́ fún ìsìlámù tó lòlò kí àtọ̀ wà yá ọ̀nà àkọ́kọ́ bá tó àwọn ìwọ̀ tẹ̀lé yọ yóò tọ́kọ̀ béèrè lọ ara ṣùgbọ́n káàrẹ̀ ẹ̀kùn máa ṣùgbọ́n náà lọ́wọ́ ẹ̀kùn áá òun àwọn ọmọ ìwọ̀n ọmọ sí náà dédé làwọn ọmọ ìjọdé wọn gbà lára àwọn ẹ̀rọ ó má lò sọ̀rọ̀ nígbà tá a bá pè ìlú tán ó má lò èdè mi ò kéwì ìmánì náà ó ní ìlànà àlọ́lẹ̀ bẹ́ẹ̀ ìjọ nígbà tó ń sọ àwọn ìjọba ìnáwó àtẹ́yìnáwó ájúlọ̀ ìdúnyà wà nínú àwọn ìlú àkọrọ̀ àkọrọ̀ àti dúnyà ńlọpàá àwọn èèyàn tó bá ti dáadáa iná wọn ti wá sí ilé fún wọn tó tó bá ta búrẹ́ bí wọn kata fi dàrú ẹgbọ́n ìdáwùjọ fi gbogbo táà ń ṣe lásán tí ìbàtẹ ìmánì èèyàn ní ilé ẹ̀sẹ̀ rí sí ìgbà tó ti dára ẹ wà á jẹ́ kí wá ṣe dáadáa àti ṣe dáadáa. Ìjọ ọ̀dọ́ bá ti lè méjì wọn ikú ọ ẹgbọ́n. Ìjẹ́ ìfàràmọ́ ní táwọn èèyàn máa pa sí dáadáa. Ìgbà tó wọ́n wá lọ́dà ló tó ń bọ̀ lábàtà lọ́n ká gbogbo wọn. lọ wá lọ wọ àwọn المهاجرون الأولين yóò wà wọ owó yóò wọ olùmọ ó má gbogbo owó àwọn ìyàwó àti ẹ̀ka aláwọ̀sálà dẹ́gbọ́ kan nù wọn sọ sí yà ọmọhásùnmọ̀ mi ẹgbọ́ wọn nù wọn sọ sí yà láti ìfẹ́ lọ́wọ́lọ́wọ́ káàkùn gbá iṣẹ́ ìfáàwò òfẹ́ kan tí wọ́n ṣe torí owó pé ah, ẹkú bí mẹ́ àpọ̀jú ah, pé yóò fáwọn ṣe dáadáa bá àwọn jẹ́ fámílẹ̀ ní jù lẹ́sẹ̀ owó tó jẹ́ fún mo ti lẹ́lẹ̀ tó tún gómìnà ẹgbẹ́ òun àbá mọ́rọ̀ wá ìwọ́n ni bàbá rẹ̀ nígbà àtàjọ fún haibáru òun ni wọ́n bá ọkọ̀ sí ìrọ̀gbẹ̀ ẹ̀tún gbọ́lọ́wọ́ ilẹ̀ nígbà tí wọ́n pè níjọ́ tó mọ̀ ń gbà tọ́lá àwọn ìyàwó lábọ́n ọmọ wọn tó mẹ́jọ pàtàkì àwọn ìjọ́ tó mọ̀ ń pè owó àbúláàtí wọn rẹ̀ tó láti ó sì jẹ dáadáa yóò sáà mọ̀ lọ ó mọ̀ wá pé fún sáà ìsáàmù ìsáàmù kékeré ní kékeré láti lè gbàgbé àwọn ọmọ ìmù lẹ́gbẹ́ ìmù lẹ́gbẹ́ kọ́lá tí a lè tó sáàmù lè gbàgbé àwọn àbá àlọ́sàgbé àwọn ọmọ àbúláàdì ni wọ́n wà lọ́wọ́ àbá rẹ̀ àbó lè sáà ń pín báyìí ẹ̀ẹ̀kún bá ẹgbẹ́ fún bọ́lá fún sáàmù lórí mi ó ní pé ìdí ẹ̀dá kan sọ fún ìgbà láti ọ̀rọ̀ jẹ́ ìṣe ìdí náà lọ́gbọ́n lógún kọ̀tún tó dáta kó tó máa lógún gba ó ní àwátọ́gbọ́n lóòótọ́ dáta ọ̀rọ̀ ló bá dáta ẹ̀yìn ọ̀lẹ́yìn àwọn ọ̀rọ̀ lọ́dá ọ̀rọ̀ lógún ẹ̀ ọmọ rẹ̀ wá ní èyí sórí kò sáà tó lè ṣe òun kú ṣe bọ́nà ṣe rí olólùfẹ́ mi ọmọ olólùfẹ́ mi sáré sọ fẹ́ pọ̀ ní. ìpè ìlú náà jáwó ó jáwó bí ìyẹn bá tẹ́ ń súnmọ́ àdáyé bí ìyẹn bá tẹ́ ń súnmọ́ ọ̀rẹ́ ni wọ́n tẹ́ ń mọ̀ wọ́n àwùjọ yẹn wọ́n dàbí bí fáwọn èèyàn wọ́n máa ń fẹ́ ṣe ilé yẹn dáadáa kò gbé dáadáa ló ń ta

Hmm? ọlọ́run olùsúnlẹ̀ tó jẹ fún sí ohun òṣè gẹ́gẹ́ pé ìwò ni ó jẹ olùsọ́gbé àtẹ́lá àtọ́lọ́ ọmọ ìwà ìsọ ọmọ ìwà ìsọ ọmọ ìsẹ́ àmì ìsọgbó pẹ̀lú bàbá rẹ̀ wọ́kà bàbá ìsáàmà ẹ̀tọ́ jẹ́jẹ́ ó lọ́lọ́dà lẹ́nu bàbá rẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọmọ ìsọgbó bẹ́ẹ̀ fulmana bi bẹ̀rẹ̀ ṣe fún mú sí ibi ṣe àrẹ súnmọ́ ní ọ̀rọ̀ fún wọn fún wọn ní kàtí bá ti sí lọ́wọ́ bá ti àgbà fún ọba ìjọba àpò èyí ti ẹ̀sìn kódà kò fi ṣe ìpáàpò kò sí máa ń jẹ ẹ̀gbọ́n pé kódà kò sábà náà bá fi lè rí pẹ́lú ẹ̀ náà òun dé máa kíláàsì òun bá sáfù wájú ah, òun ní kó fa sòkòtò sókè ìgbọ́dọ̀ aláàbọ̀n náà tàbí àgbẹ̀rẹ̀ náà tó kòtò wọn lọ sókè òun hàn hmm? tó bá nàbí ti sọ yẹn fún òun èyí sòkòtò ó ti rí tó àwọn náà ti ṣe ọ́kẹ́ lọ́sẹ̀ ọba yìí fẹ́ràn sòkòtò àwọn obìnrin náà máa ń dọ́wọ́ sòkòtò lánà àwọn bàbá ثلاث مرات ماليشي لا علاقة من النظر يقول أه أن تعصروا الوجه مستقبل في الملوان wọ́n ti wá rí pé tí ma ń tẹ̀sùn gba àwọn ẹ̀rùn lónìí wá tó bí jó kiri wọn tó máa wò mí ò mílá tó ń kí ó wò ó. ilé ẹ̀ ilé ẹ̀ bá ti rí wọ́ọ̀dù làwọn èèyàn yóò máa ṣe àwọn táwọn àlùwà ẹ complain result ẹ fẹ́ àti ìfùlẹ̀ promote ẹ ń tẹ́lẹ̀ àti ìfùlẹ̀ promote ọwọ́ àtijọ́ àwọn ẹrú ọlọ́gbọ̀n wọn ti bẹ́ẹ̀ fún tí ó ṣó kò ṣó ọ̀rọ̀ṣà àwọn ẹ̀ alhamdulillah yóò tó ìjọ́ ti lókí ìjẹ̀ ìwọ́n ló pé rí ya òun fẹ́ jọmọlúwà bí ẹ̀sà tẹ̀dá kò طبعا الوزان الحق هل تقول الوجه والآن يا رب الرحمن إنهم يخدعون وانطوني إيه؟ من خدعنا بالله إن خدعنا له ẹ̀tọ́ bá tàn wá عن بعد agbáàgbẹ̀ كما máa كما kó máa إن yẹ nǹkan من خدعنا بالله إن خدعنا ẹ̀dọ́lá ọlọ́ọ̀tà wà á gbà títà ẹ́ kéyà tí ó lọ sí tí ó ṣe kìyàmù lé ní ọgbọ̀n ọ̀rọ̀ iṣẹ́ ìgbọ̀fẹ́ lọ ṣe kìyàmù lé lórí ìdílé tí ó jẹ́ kọ́dà kò gbé wọlé pàpẹ́ tí kìyàmù lé nì táwọn ọgbọ̀n ọ̀dájú láti sọ àwọn pé àlùmọ́mí gẹ́gùn rẹ̀ àlùgẹ́gùn ni ẹni tẹ́tọ̀ tó bóyá ó wà inú sẹ́ńtì ó wà inú ẹ̀sìn rẹ̀ dégbé kò mọ inú ti lọ́rọ̀ tán gbogbo kan náà ti máa tàn pé ibi tá a fẹ́kọ̀ọ́ kan lòdì ní máa dé gbogbo tó bá ti jáde àkọ́fẹ́ sọ́fẹ́ sọ́dẹ̀ mọ̀ òde ló bá wù ló bẹ́ẹ̀ máa wù ṣùgbọ́n tá a sọ ní pé àwùjọ kọ̀ọ̀kan máa jẹ́ ìkàtí bá rẹ̀ wọ́n. tẹ́ ẹ bá lọ lè wò ní àtọmọ tó mọ̀ gbàgbé tó mọ̀ wé bí ó ti kọ́ ní wá. tẹ́lẹ̀ ẹni tó ti mọ̀ wé tán fẹ́ṣà kalẹ̀ lórí máa jẹ́ ẹgbẹ́ pé èmi náà ní lókè lòdì ọ̀pọ̀ náà ní dáwọ́ ẹ̀mí ò fẹ́ wà náà tó máa ń padà àmì ìlà ìmọ̀dá tó ọlọ́run sọ pé bàbá ní áfíláàmù ẹni tó bá wá bá fìlàmù tó ìwọ́lẹ̀ ọlọ́run fàkùlá ìkà tààbọ̀ àtàhárí hmm, òun ni kí èèyàn ní option ó wá méjì effort láti àrá ìkùdé tó fi pé òun ni correct one òun ni wọ́n fi kọ́ wípé lẹ́la tó kọ́lé máa ń ká àwọn sàhárí ha ọlẹ́ sàhárí ha bí ẹni tó bá fẹ́ wà fẹ́ fẹ́ tó lè tẹ̀síwájú kó wá tó nínú táàtì yìí ó súnmọ́ kó kù sí báyìí báyìí àti ẹni tí yóò bá mọ̀nà náà òun yóò gbé ilẹ̀ ọ̀rọ̀ òun ni ìdíyà fi wà fún ẹni tó já láì mọ̀kan àmọ́ tó jẹ́ àti ìrọ́ àtọ́lábẹ̀má ìgbèrè kéèyàn sọ́rí ti pé ẹ̀yìn èmi ò gbọ́ orí nìí tó bá ti pété ní pété ló mọ̀ tọ́ di etí ẹ̀ kó fi lè máa lò lẹ́sìn tó tó kókò gbọ́dọ̀ ó fi bọ́ ọlọ́run bò mí. gbogbo ẹni pọ̀jù tó bá wà gbọ́dọ̀ náà kọ́ yóò wà ní. èèyàn tó ṣe ipe kó gọ̀ ọmọ tó bá wọ̀ yìí. tẹ̀bárẹ́ lè fi ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ fi mọ̀ sọ wípé ìtẹ́lẹ̀ fi mọ̀ sọ wípé rẹ̀ dá. ìyá máa bá náà wọ́n sọ lóbi ẹ̀ ẹ̀ẹ́dọ̀dé Hmm? ibi táyà ó ti mọ̀ ẹwà ọkùnrin kan láwùjọ wa ìdí máa ń sọ̀rọ̀ fún ìwà ìwà tẹ̀lé ọ̀rọ̀ wa tẹ̀lé níjọ́ tó sọ pé ìwọ obìnrin tó wà ń fi wọ́n ti máa tẹ̀kọ́ lọ ọmọ lòdì látọ̀ọ́ta kíákíá làwọn kan gbé ìgbà àbá àbá ìlú sọ ọlọ́pàá dọ́dọ̀ ọlọ́run wọ́n fẹ́ tìrù síbẹ̀ kí égbó mọ̀ mọ̀ wọ́n mọ̀ kéèké nílẹ̀ yorùbá ọlọ́run fi ṣe àgbọ̀gbọ́n ọlọ́run ṣé èèyàn tó ṣe kí wọ́n gbé fọ́ọ̀mù wọ́n sọ tó fi gbọ́ yára ó fún àkáǹtì àbí kíní ó ka gbogbo wọ́n máa jọ gbìgbà wọ́n ti fi klọ́ọ̀sì kan sílẹ̀ tọ́lọ́ ti lórí ọkà àtàkó tó sáà ẹ̀kọ́ ní ẹ̀dàbà ní ìrìnàbà fún fojú o yẹ́rẹ̀ tó ń sọ bẹ́ẹ̀ ó ṣe ẹ̀dàbà ní fúláyà kí ni ṣe tàhárí tàhárí ní ṣe pé ó mo gbọ́dọ̀ lè tó pé èmi kan èyí tó bá bọ́ mọ́ mi lọ́wọ́ mẹ́ àyàkókàjọ́ bá sáà ẹ̀bá wọn fine ṣé fine print àbá fine print kọ́lẹ̀ mọ́ pè lọ́pọ̀ yìí pé àwọn tí nìyẹn fún ara gbé sínú tá à ní mọ̀ kó wọn bẹ̀ tó tẹ̀ra gẹ́ sílé ẹ̀bá wo ẹ̀yọ rẹ̀ sáré níbi o ẹ̀yọ bọ́ọ̀dù ìwú o sẹ́yìn tó mọ́dé lẹ́bù ni ni ẹni tí ò wá nílà ká ìwà mẹ́sì ó kàn fẹ́ ó bá wọn ti mí ó zẹ̀ ti ṣí hmm? ẹ̀wọ́n tó mọ̀ ah, èyí ò ní pàtí èyí ò ní pàtí jọ̀rọ̀ tí lẹ́ sí kò dárí àà wọ́n lára jáde wọ́n lára jáde àà ìjọ dárí ọ̀rọ̀ ọgbẹ́ ẹgbẹ́ sílẹ̀ mi yóò wó sí ẹ̀ẹ̀ẹ̀ tó pàmà áṣìláwọ́ ẹni tó bá gbá wọ́n ní owó fún kọ́ńdà kọ́ńdọ̀dù wọ́n tájẹ́ ìjà ti mànà ẹ̀gbọ́n wọ́n tájẹ́ ìjà ti mànà àtẹ̀síwé ìsìláàmù ti ṣe é kú tó bá ti máa ń pín síkù kan yóò mọ̀ ní ẹni pé ẹ dákun kí ní tẹ́ sọ pé ẹni ká ṣe yìí tọ́lọ̀ ló ní a ṣe ọlọ́lọ́ ní ẹni tí olóògbé sọ́kọ̀.

níbo làná lè fi sọ níbo làná lè fi sọ ní àti ìlú àyè ẹ̀dá nọ̀rọ̀ àwọn. àgbélé ìṣẹ̀dá ṣe yìí láwọn afọ àtọ lórí ṣéńkúṣéńkú kò sí òkè ní ẹ̀rọ ní ká ká ìlú níjọ́ sí ìdáwájú á ká fẹ́ ní pẹ́ẹ́sì ọkọ̀ọ̀rọ̀ ẹ̀rọ ń sálẹ̀ débi pé yóò tún ọ̀gá lẹ́gbàá bá níbi ìdíṣà kan sanwó kálukú yẹn bá wọn ẹ̀rí pàtẹ ẹ̀yà tó yóò máa gbọ́ lọ́pọ̀lọ́ yóò tà mọ́ fọ́ ọ́tẹ́ kàtàwó kiri ẹ̀yìn ẹ̀yìn táwọn kàtàwó wọ́n ní kí ló ti ten thousand lọ ẹ̀yìn tó bá tà mí ẹ̀ tó máa gbọ́ ìwọ náà pọ̀lọ́ bá a lọ wọ́n tẹ̀ sí rẹ̀ kò ní lò náà sílà tá a kà ní ìwà tipẹ́tipẹ́ fáwọn tó bá lọ lébi fún ìwọ́n fẹ́ ká ní tó nìkú dáníà dáníà kéde ó kọ́ sáfẹ́ àníyú sí kọ́nù tẹ̀lé àníyú sí náà ní ẹgbẹ́ dáníà tó ara àti wà ní dáníà ní hárìdé hárìdé ìdá máa sí fa ọ̀fà ìjà òwò وإذا يسعى إلى قلوب ya haram hàrìdì hàrìdì yóò bínú gan ìdáàmà sí mọ̀tọ́sípa ìjọra òkú ìjọ náà bá pàbùkù kan yìí bíbí tó bá tó bá lọ́rọ̀ tó ní ẹ̀rọ وإذا يسأل إلى أبوه يا حرم àwọn tó bá fún ọ̀pọ̀lọ́wọ̀ bá ẹ̀sẹ̀ níbi ọlọ́run lè fi náà àwọn lè fi dára tòun agbábà wùláyíká tàhárọ́ òṣà ẹni tí tó lè máa fi bá lù èèyàn kì í gbóló èèyàn ọ̀rẹ́ ọlọ́rẹ́ ẹgbẹ́ tí bí sẹ́kọ́ndù tì lọ́nà ẹ̀yìn tó kó kalẹ̀ kọ́dà èyí ẹ̀sùn ọba ẹ̀sùn owó ẹ̀sùn ọgbẹ́ ẹ̀ẹ́dọ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀dá òṣìṣẹ́ lè wọlé ṣé ibi tó wá gbé sàtọ̀ lè pàdé ọlọ́run tó gbé bá ti ní pé ìdílé iṣẹ́ òfin fún ṣe mọ́ ìwọ́ wá dọ́gbọ́n olóòjẹ́ àwọn tí wọ́n wá ní sèǹtì ni àwọn tó ń sọ fún ọ fúnpá lọ́sọ̀bá rẹ̀ fún sáwọ́ sí náà àkáàtà àfíríkà fún kàtí gbègbè líle rẹ̀ ọlọ́gbọ́lọ́ bá ti yé nípa ṣe náà bàtẹ̀ ń tàn ọ̀nà ìsàlẹ̀ náà rẹ̀ ẹni tó bá tọ̀ náà wà tó tó bá tàn láìlá àhàrọ̀ tó ẹ̀ẹ́ wọ́n àhàrí rẹ̀ nǹkan tí yẹn ti gbìyànjú fún láti èdè ìtòrò hmm? ló wà tó gbọ́dà bí ìrọ̀wá tẹ̀ ẹ̀dẹ́ gbogbo ògbógbò tán máa lọ ọ̀sẹ̀ sùúrù àwọn tó ṣe káàmù wá tẹ̀kan fọ́ọ̀nù ìwé látọ̀dọ̀ kó lọ́dọ̀ lọ́wọ́ tí wọ́n já láwọn òsì tí wọ́n dúró déédé tí wọ́n tẹ̀lé àtọ̀lọ́ kàkàrú ìjọba náà àkọ́rọ̀ àwọn lákọ̀ọ̀kan wọn àti pẹ̀lú iṣẹ́ wọn àwọn wọn jẹ́ ibi ìkóná fújà náà tàbí wọ́n tún tẹ̀lé. gbogbo ẹ̀ báwọn tó bá bá sáà tàhárọ́ rọ́ṣẹ̀lẹ̀ ọ̀tún báwọn lè lọ́wọ́ tàhárọ́ gáyìyà ìwọ́n tó dára bẹ́ẹ̀ kìí ṣe táwọn ló mọ̀ kìí ṣe fún wọn náà ọlọ́run wá ní wàhálà wíta ọ̀hún wàhálà kọ̀rí kọ́ láàpẹ̀ ìnáwó máa àìbẹ̀rẹ̀ لنفسهم فيه ومن يغلق عن ذكر ربه يسلكه عذابا وأنه استحقهم واو هو and àti àti ìyẹn ó jẹ́ máa tó lórí kó ìwà àtẹ́bì sọ pé wọ́n lọ sí wọ́n fi mọ̀ ara ń mọ̀ náà ni wà wà owó híyà ìlà ìyà àìwọ́n ránṣẹ́ mi wípé ọlọ́ọ̀bá fi mọ̀ mí wípé aláwí sàkọ́ àlọ́pọ̀ rẹ̀ hmm? so nísìnyí báyìí ọ̀rọ̀ ilé yìí kò ní ṣe pẹ̀lú wàhálà mi náà ti mọ̀ hmm? kò ní ṣe pẹ̀lú táwọn àjẹ̀mú wí mọ́. àti lára àtàn tó náà ọba tó fi ránṣẹ́ sí mi lè ṣe mọ̀ ní pé wàhálà ó àtọ̀ ọmọ àìsọ̀rọ̀ tán bá dúró déédéé àwọn àwo. àwọn òun náà má nípa àti pé sàkọ́ mú lọ́mí òdu àmì sàkọ́ mú tani. àlejò àwọn àpá àtàwọn tù pé the last ọ̀rọ̀ tó náà ọba sọ ni Muhammad kọ́ tuntun. Hmm, àwọn tó wọ́n dúró dédé ní sẹ́wọ̀n tẹ́lẹ̀ bá tó táwọn ọ̀gbẹ́ àpapọ̀ ó dúró dédé ẹ̀ ń kọ́ pàpà ó dúró dédé hmm? pé àwọn tó wọ́n dúró dédé ńlá àwọn tó gbò sáré ká ní wọ́n bá dúró dédé nù àwọn kan tó bá pé dọ̀mí tó wọn ní pàpọ̀ yóò máa bá àwọn àjọ aláwọn kan náà máa bá táwọn tó pé ó wà jẹrẹra hmm? kékeré àìsàn mo lè mí àwọn kékeré máa kà pé ọ̀rọ̀ tó tó ṣìkì tọ́lọ̀ pé wọ́n wá ní àkúrọ́ wá níbẹ̀ ńkọ́ hmm? dọ̀mí ìlú ń tàkọ́ ọlọ́run kò sí ìdákòdákọ́ àwọn kèrè mọ́ta láti gbọ́dọ̀ tó rú padà lọ bá èyí wọ́n ní lágbọ́wà wọn sọ bẹ́ẹ̀ ìgbà ní ìgbẹ́ ìdọ̀mí rúfẹ́ kan lọ lè rí bá láwùjọ tí ò ní lọ bá nǹkan tó tẹ̀ tó ti láwùjọ gbé ni wọ́n ní wọ́n ní yóò yóò lọ bá láwùjọ àmọ́ kò ní bá nct láwùjọ bẹ̀ lápọ̀ yóò bá gbogbo èèyàn ó lè lọ bẹ́ẹ̀ tó ṣe nct yẹn pẹ̀lú ẹ̀sítẹ́ẹ̀tì òun gàdà tàbí ọ̀tún lọ́wọ́ àwọn adápa àwọn àlùjẹ̀nú lọ àwọn òfẹ́ tún pé àwọn àlùjẹ̀nú lọ́wọ́ sọ pé wàhálà ń sàkóso wàhálà sọ̀rọ̀ ìkọ̀ pípọ̀ àmọ́ kò hàn wá náà tó sáwọn bá yẹ kí lọ́wọ́ máa bọ̀ pé láàfin lọ́wọ́ àmọ́ àwọn tó ṣe ẹ̀rù kan táwọn ṣe tí wọ́ọ̀dù kọ́ọ̀tẹ̀tù lè bá bọ́dà sí bá ṣe àìjẹ̀rù wọ́n wá nílò ìzámọ́ olùsíláwó sọ pé ẹni ìgbìyànjú wà ní sọ èyí dìrìhàmù wà ní ṣò wà náàbìrà rí náà pẹ̀lú wà ìtòkàlùkù agbọ́yé tó bá jẹ́ wà náàbìrà ebi hàpù yẹn tẹ́rí kéèdè ìfọ́dìrà ó ti tó ti ká lórí ó tọ́lá ìmọ̀fẹ́fọ́ mi tó wá ní ìdìrìhàmù tó wà nínú wúwọ́ pàdé wà nínú dìrìhàmù bọ̀ kéèdè dìrìhàmù èkó ti kà ọ̀rẹ́ ní dàtí yàrá wà nínú dìrìhàmù ní àkàrà díráàtò lè ká ní wọ́n jọ sí ẹ̀pàpọ̀ àwọn kèfèé ti kan náà ipe àwọn kèfèé rí táwọn jẹ́ kọ̀ọ̀sìtò nínú àwọn èèyàn ẹ̀mí pàálọ̀ ń sàkọ́ ọmọ lọ́wọ́ wọn sílẹ̀ ìsàjẹ̀ láwùjọ nìkan wọ́n jọ sí ẹ̀ àmọ́ àkíkọ̀ ọ̀gbẹ̀ ìṣẹ̀lẹ̀ kan kọ́ọ̀sì tó wá ọ̀sìn wà náà wà lẹ́nu ọ̀sìn wà náà àwọn èèyàn àtọ́sọ́tọ̀ ọ̀pá fẹ́ sọ pé wà náà sọ́kọ́ sọ láàfẹ́ iná hún hún à ṣe kálukálù jẹ̀nu dáàrí àtòrí pé ápù yìí zìgé dákọ̀rọ̀ àjẹ̀rú adákù rẹ̀ lórí kúlóyà ìláyà anáwò sáma àyè káwọn sọ àwọn àwọn kékeré ní bá wù tọ abúlé àwọn kan sọ ìgbéró wọn àwọn mùsùlùmí ní bá wù bẹ́ẹ̀ lórí àkọ̀rí kọ̀ tó náà dáa pé sọ̀rí kọ̀ pé tàbí wọ́n lọ́sọ́ bá dúró dé kí lórí ọ̀nà lórí ọ̀nà ọlọ́run àwọn ní tó bá dà púpọ̀ yìí pọ̀ bàbí jẹ́ máa ń bá tó ní alẹ́ ó fi pọ̀ yìí pọ̀ tó ọmọ yìí àpọ̀ yìí pọ̀ tó jẹ́ máa ń bá tó ọmọ òun náà ní pọ̀ yìí pọ̀ tó láti ẹ̀rù ìjọ ló fi mọ̀ pé wàhálà ó sàkómọ̀rà tọ̀ríkọ́ ìyá ní tọ̀ríkọ́ tọ̀gbó rẹ̀ wọ́n bá dúró déédéé lórí Islam ọ̀bílẹ̀ kàtàjẹ́ ló sì ní bá wọn wá dúró wọ́n tó tọ́ lọ́wọ́ ọba fún òye tó fún òye tó sì láàpọ̀ ìdáhùn máa ń gbà á fún wọn lórí tó pọ̀ mọ́ wọn ní kí ni tìmọ̀ omi tó pọ̀ yìí tàbí àtẹ̀gbà yìí fún wọn òun ìwọ̀n kọ̀ ọlọ́run ó kẹrin ọlọ́run ó kẹrin ọlọ́run ó ṣe lè kọ́ ẹnu tó ń bọ́ ní pàtó ọ̀dọ́dọ́ bá wà òwì pépélé tá a fẹ́ tú omi sí ìgbà yìí ti dẹ́rù ọmọ ìgbà pé. أين كان الماء كان الماء anywhere tó lè bá wà lówó ń wà ẹ̀fọ́ òkúta lẹ́kọ̀ọ́ tẹ́lá fi lè ní kó tá èrè àgbèkà fẹ́ lóòrò tó wọlé àwọn ìlú kọ́lé ẹ̀yìn náà máa káàdà lè máa ń káàdà lè máa ẹni rẹ̀ omi bá wà lówó wá wà ẹ̀yìn náà máa káàdà lè máa lù káàdà lè tẹ̀kù náà ètò wọn tó bá ti wà pàlàwà náà ni wàá lè kó bẹ́ẹ̀ bá ṣètò omi yìí lọ́gbọ̀n mí wàhálà nínú lọ́wọ́ ìtumọ̀ ti túlẹ̀ ìwé ọlọ́run rárá kọ wàhálà wíta kọ́mọ alákọ̀ yíkọ́ láàpẹ̀ ìnáwó máa agbára kọ dínà dínà òdì. mo rántí nígbà táwọn dábàá wọ ẹgbẹ́ jẹ́ ọmọ bàbá wọn àwòsí ìmọ̀ràn fún mi dáadáa náà ọlọ́run làwọn sùn wọ́n máa ń kọ ìgbà tó bá ti wọ́n ti sẹ́ká tó bá kan àwọn ìran kan pé ó wọ lọ́rùn ló èkó lómi tẹ́lẹ̀ bàbá tó dáa ló fẹ́ mú èkó lómi náà mi èkó lómi àwọn kan wọ́n èkó lómi pé èkó lómi pé ó wọ ló èkó lómi àpòkun àpọ̀ta nínú ẹ̀ ló wà àtòwò ọlọ́run ló bèbó lómi àwọn òmọ pé lèbo ogun lómi báwò ẹgbẹ́ máa ń fọ ní ìdè kìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lómi jẹ tó ara nǹkan tí britain ti kúrò náà kàlí kò ní pé níbi wọn níbi britain sọ́ọ̀nù ẹni àwọn pọ́ńdípọ́ńdí bẹ́lọ́ọ̀dù gbàtà mùsùlùmí wà pàwọ́. ìjà tó ti jà ó òfin ọgbọ́n àpá ẹ̀hẹ́ làwọn sẹ́ni alùpùpù lè wọ́n ní lábàbẹ̀ ẹ̀bí ọmọ òsì láyà tó kọ́ mọ́rù tẹ́lù rí mọ́rù ẹ̀kọ́ làwọn ètò ìṣẹ́ ọdí ọba ọmọ tàbí dáadáa tàbí àgbà àná àná ní ọ̀rọ̀ láàrín ọ̀tẹ́lù muawiya kọlẹ́ta ṣùgbọ́n muawiya jẹ́ gọ́ọ̀nà ní sham for twenty years láti ọmọ knowledge is great leader even kòkò tó wà lábẹ́ láàrin mùsùlùmí great leader is good at it ewu orí pàtó sílẹ̀ ìbọn náà bá tó máa ti fi pààtì yẹn kalẹ̀ ó bá àwọn kan bẹ̀rẹ̀ káwọn bẹ̀rẹ̀ lé ọmọ ààyè níjọ́ tẹ̀ bá dé káàtì ó ní ẹni tó gbé ìsìláàmù Libya ọgbọ̀rọ̀ Algeria. قول أصبع منافع الكبير الشيخ على رحمه الله الدوري رحمه الله أعوان تعب بالتعليم الأمان الله بالتعليم Devido a esse cara, vai matar que dá mais, está bem, Nigeria. Nigeria, está aquele dia, vai. Uma foto de defeito, algo mo ko mo fẹ́ gbogbo ẹ̀tọ́ ọ̀tẹ́ kájírà ni àwọn ẹ̀kọ́ kan bá jẹ́ kó tó kájírà wá kan bá jẹ́ àní ládá kọ́lọ́wọ́ kan bá jẹ́ àwọn pé kọ́lọ́wọ́ kan bá ẹ̀mí àwọn táwọn fẹ́ dá pọ̀ wọn kọ́lọ́ sọ pé ó fàbọ̀ nù náà fi hàn fèrè ní àtọ̀ àbí ẹ̀rọ bá fi fáàtì òkè sèyí ẹ̀ fáàtì òkè sèyí tí ó tọ́kùn náà fi ti sàájì àgbà tó kò ń lọ́nà fi kọ́ ká áfíríkà tí kíláàsì lọ́dọ̀ wọn ka ọmọ ìyá fẹ́ ọmọ ọ̀bì tó wọn wá ká tó fi lọ́dọ̀ tó kọ́ ọmọ ìfowópamọ́ sáà wọn ká lọ́dọ̀ àbọ̀ gbẹ́lú náà àbí ẹ̀dá wọn. sọ̀kílẹ̀ ẹ̀rí bọ̀ sí ìsáré bàbá tí àkàtọ̀rọ̀ ládàá láti ọ̀nà àkọ́kọ́ rẹ̀. àmẹ́ńtọ́ tó bá kọ ilé ìlú ẹ wá ló lọ́kọ̀ mùnáfíì tí kàrà mùnáfọ̀ ìgbà tí ẹ̀mọ̀ áwíà múra bí kò fi à ó wà nípa dípa ní ọmọ rẹ̀ yẹ̀dí lòún jẹ́ bí gọ́ọ̀mà agbo àwọn eré àdúgbò jẹ́ gọ́ọ̀mà papọ̀ mọ́ Egypt papọ̀ mọ́ Egypt àwọn yòókù yẹ̀zídù ni ó ní ìdí ogun tí ó bá bọ̀ náà fi wá lábẹ́ tiẹ̀ islam ti di áfíríkà ìjọba muawiya àtàwọn àgbà ọmọ muawiya ló wá kò bá tọ̀nà kò tẹ ọlọ́run tí islam rẹ kú lọ́wọ́ ara rẹ ó di bèbè nínú àtẹ̀yẹ́dẹ́ ẹ̀ ń tọ́ ọ̀rẹ́ ẹ̀ ló ń di ṣí àwọn lẹ́yìn ní ṣí so àtò màáwíyà ẹ̀ kan yà wà ṣáà ọwọ́ akọ̀lẹ́ta tó ọmọ pé àwọn tẹ́ ṣe jihad but àwọn oògùn ọ̀pọ̀jú ọ̀pọ̀jú mi àwọn ti develop school and marine guy àwọn ti develop navy máa ń fẹ́ ọ̀pọ̀jú náà táwọn lọ sí láti wọ́n wọ́n wà pẹ̀lẹ́ tàbí láàpọ̀ máa lọ wọ́n kẹ̀ ní àwọn dáadáa lẹ́yìn ìwé wo ọsùnmọ́ bẹ̀rù òru awẹ́rù lọ awẹ́rù wà lọ sí túmọ̀ sí àkó túmọ̀ ló wà lọ. Hmm? òní tí wọ́n ló bọ̀ sí sọ fún àtúmọ̀ bí kò ní ṣàbá kò sọ̀rọ̀ sí abáṣà àwọn gan

ẹ̀jẹ̀ bá dé dídá ẹ̀ kàgírí báyìí lọ sí dídá yìí lọ sí dídá tó ó mọ̀ rògbò lò rí ànábì gbọ̀ngàn lò rí ànábì ògbọ́n kọjú ní òun làwọn kan nú àwọn àfáà fi ń tẹ̀lé pé ọ̀rọ̀ tó náà bá ń sọ nù láti ń describe gbọ́dọ̀ ṣe rí báwọn káyì ṣe ń lọ pé ah! wọ́n ní jọ́ tí wọ́n káyà ìfẹ́ nìkan náà àwọn tó ìṣe mùsùlùmí tó ń jọjọ́ oni alwọ̀kíba nàbí yukun albára kọ́nà sánàbí yìí gbogbo ní oní láàrẹ̀ àá ló wá mọ̀ gbogbo tó bá wà yìí wá ilé ìgbòlé máa bọ́lá bá gbogbo náà wọ́n gbélé àníbì gbogbo àníbì gbogbo ó ní mo bí sọ báwọn yẹn pé níjọ́ táwọn wọn ní á wọ́n ní àwọn nǹkan pàrọ̀ wọn ní àníbì ní ká má mú mi ká tó má jẹ ìjà kí ká má fi sọ ìjà ìmọ̀ bẹ́ẹ̀ mọ́ ń gbọ́ ebe ara àgbọ̀dọ̀ fún kúrú méjìlá tó wá jẹ ẹ̀wọ́n nìkọ̀ wọ́n nìkan méjì tó lóun bàbá wọn ká wọ́n jẹ́ ẹ̀fà wọn á nìkọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ orí mi lè sọ àwọn ẹbí kọ̀ ló sọ ẹjẹ́ òkúta lọ́dọ̀ àwọn tó wí ìdíjẹ́ tó fẹ́ parọ́ ọgbọ̀n mọ̀ pé <laughs> lóṣèlú òkọ́mọ̀ ìwọ lóṣù wá rí míìkì àtẹ̀jà papọ̀ tí wọ́n tẹ̀sẹ̀ wá pé ẹ jẹ́ òkọ́mọ̀ níjọba bàbá òwe dà lọ tí wéèlì tí wéèlì gbọ́ pédé tí odò owó wéèlì sábẹ́ gíní sálá wọn bú bẹ́ àwọn bú bẹ́ àwọn jẹ jẹ jẹ jẹ fa wọ́n tún gbé wálé rí nígbà tó gbé wálé wa so ànábì ògùn lórí so ó máa bìnrin jọ táàmù tó wà ní habasha àwọn gbòòrò ẹ wọn kò lọ sí habasha ìtọ́ tó di yàrá so ìgbà tí wọ́n wá ń bọ̀ wá àwọn tẹ̀lé tó lò sí àfúnàbí tó wọlé tó wọn àti ọkọ rẹ̀ já ń bá fún àbí tọ́lú ìjọ lọ rẹ̀ àwọn àmúgbálá ṣàrí náà táwọn jára yàwó wọn sọ padà wáyé tó tó kó mọ̀rò ródò rí

هو يعني من هذه الثانية هذا يعني أحمد عمر آه. آه. يعني الحبشية هذه أو هذا ثاني البحرية هذه أو لدنيا هذا قولوني قولوني أيوة قول الحبشية هذه البحرية هذه قال نعم عمر يعني قال سبقناكم من هجرة هذا عمر لما جزاهم àwọn àti yìí lọ pẹ̀lú ìdíra àwọn àti ìdíra lọ́gbà wọ́n tàbí mọ́kàlà àwọn àti lọ bọ̀mọ̀ náà sọ̀rọ̀ ipá náà ni ọ̀sán bẹ́ẹ̀ tó fẹ́ẹ́ sí obìnrin bí ọkùnrin ni ọ̀sán tó lè sọ pé láíláí dé ẹ̀yìn bàbá fún mọ́lẹ́ kò ní jẹ́ kó ń tún mọ́ ànàbí

yóò tẹ́ ẹ̀mú jẹ àyà ẹ̀yìn wà pẹ̀lú àtẹ̀bí ẹ̀ńtẹ́ bí bá ń panu ní yóò fún ìlú jẹ wọ̀yá ìlú bọ́ọ̀là ẹ̀ńtẹ́ bá fẹ́ sọ ní ńgbọ́ wà sí wà náà mo fi ágbèlè mọ́ àdá àlùkọ̀rọ̀ bá àwọn wà nínú bí jìnnà tó jáde ojú láàrẹ́ nìkan kan ti wá àti fún wa bàbá bẹ́ẹ̀ jà ló jẹ́ wà wọ́n wá jẹ́ ojú bàbá kò lè jà bàbá kò lè jà lọ. tó ń rà nípa ọ̀rọ̀ lórí pọ́ọ̀tù ẹ̀fọ́ àdájú pé tó sọ òun ní kọ̀rẹ́ jù láìláì ó ti lọ́dọ̀ àmì ẹ̀sán lọ nígbà tó sọ fún àmì ìtọ́kọ́ sọ bá bẹ̀rẹ̀ àmì tó wà ilá wọ̀lá tó àpáàbà sàbínà ìgbéjìlá lọ́kùn létí bí òun àtàwọn èèyàn rẹ̀ fẹ́jọ́ ń sakọ̀ bá ń lèyíra ìjọ ẹ̀yọ̀kan làwọn ní ẹ̀yìn àpáàbò sẹ̀fínà tẹ́ pọ̀ lóògbé ìjọ ọ̀kan láti abáṣà wa fún nàìjíríà tó náà fífa àwọn àtàbò lè ṣe ọ̀tẹ̀ tó wà lẹ́nu ta ọmọ alàtọ̀rí kọ́ láàpẹ̀ ìmáàmù máa ń dára ńlá lórí lórí ọ̀nà tó lórí dé á fún wọn lórí tó pọ̀ omi ní máa ń jẹ́ sábà yọrí àkómi ilẹ̀ àkómi sánmà. ونزلنا من السماء ماء مباركا أي أنبتنا به جنات وحب الحصيد والنقل بعتقات لها فضل رزقا بالكفاية وأحيينا به بل ميتا كذلك الله máa ń pe omi àwọn ọlọ́run ọba wà lè zẹ́nà mí náà sàmà má àdàbà asọ̀ká láti wọn lòmí alágbàrá fàmbá nàbí ìsẹ̀lẹ̀ náà àfijé káwọn ọmọ òkú kan wà hábà àfi àwọn brain àwọn teeth tó kú sí abẹ́ òun àwọn wà náà lábà àfẹ́kọ́sí lè sẹ́kọ̀ọ́ fèyí náà ló mú dàbídó ti jìrẹ́ bí o hm? làá sọ́lọ̀ nàbí rísọ̀ ní ìta ó jẹ́ àrísìkì fáwọn ma omini sábàbù gini rísọ̀ àwọn agbérí ọlọ́nà pẹ̀lú síwájú bá kọ́ra bá rẹ̀ dábì iná sáwọn rájò rísọ̀ ńlá bá di, dábì yàrí bìlmá na sáwọn rísọ̀ ńlá tó rí omini sábàbù rísọ̀ ọmọ wa ń lah, rísọ̀ ما أنزله أيضا فتحنا عليهم أبواب الرحمة tòtábà tún wípé kìíní ọmọnìyà ọ̀sìtú ní kùfàrí mẹ́kà hmm? so àwọn ìlú ní méjì lẹ́kọ̀ọ́ bá wọn bá ń ni, àwọn ìlú àkọ́kọ́ lè ní ìpé kápútọ̀ rí pọ̀ sí Islam hmm? ó tún lè ní ìpé kápútọ̀ rí pọ̀ sí kókó sí ọjọ́ kókó tá a bá túbọ̀ rí pọ̀ sí Islam pé wàhálà wíṣà kọ́mú táwọn kèbèrè mọ́kà bá gbó déédéé lórí Islam bá kọ́ gba Islam á kòwé fún wọn ìtumọ̀ ẹ̀ òun ni wípé nígbà tí ara yìí sọ̀kalẹ̀ nígbà tí ara yìí sọ̀kalẹ̀ ọlọ́run ọmọ òfẹ́kan tí ìdí ọwọ́ orí rẹ̀ lọ́wọ́ wọn dàbí ọlọ́run òdìdí àjẹun ẹ̀gbọ́n náà ti ń bú mi kọ̀tùmá kàtà rẹ̀ ife tí ó mìí òun ni pé tábà tún pé Islam ló mí hmm? wàhálà wí kalau mo sábà dúró déédéé lórí sàkọ́ wọn bá Islam ti dúró déédéé láàpẹ́ iná ẹ̀yìn láàdámúná àlẹ́ ìgbè á jẹ́ kó sí pé dáadáa tọ́lọ́ ọ̀gá ọlọ́run ó dùn láà. yóò jò ńlá bí ṣe wà láwọn àná àlùkòrò àwọn ọmọ tàbá òkú lápàtà àná àlẹ́ yìí bá wọn rà sí ẹ̀rọ náà tó bára dá sí torí ọlọ́run ọ̀sẹ̀ sàmáàlì lórí òkú ọ̀rọ̀ àtẹ̀síláyà àpọ̀ àdìgbò ojúmọ́ ní ìmọ̀ ọ̀sọ̀tọ̀ tẹ́lẹ̀ wáyà ọ̀sẹ̀ sàmáàlì lórí òkú sama láti ṣe wá sama lòdì ó wá ẹ̀nà tó ti jẹ́ lóṣù wa òun ni pé gbogbo ẹnìbọ̀dì tí bá ń ni ìgbésẹ̀ ayé ìní àti ìbáyìí ní lẹ́bù fúdùtì àti fúdùwẹ̀lì lẹ́bù gbòòrò àwa àwa ní lẹ́bù bọ́yá primary consumer àti secondary consumer rí now èwo ló bẹ̀rẹ̀ géèmù dandan producer which is what plant plant ló gbọdọ̀ kọ́kọ́ wà kẹ́yìn tó wà Then plant ló gbọdọ̀ kọ́kọ́ wà ọlọ́ọ̀kan sọ wípé risk fún hmm? ee eh, plant gbọdọ̀ kọ́kọ́ wà kẹ́yìn tó wà kọ́ńtò bá ti sí plant nǹkan yóò di òní sí nǹkan táyì ń jẹ ń sin ẹ̀yìn lè jẹ animal protein orúkọ́lọ́ àwọn ọba fẹ́fẹ́ yìí liv dáadáa kẹrí ìfẹ́ ìyá ló fi ṣẹ́fẹ́ ẹni jẹ plant àti animal ẹgbọ́ èyí tó bá yọ ẹgbọ́ ẹ̀yìn òbí bẹ́ẹ̀ bá lọ́mọ méjì kan tó gbọ́kàn bẹ rice nìkan ló mọ̀ ìjọ kan tó lè jẹ gbogbo ẹ̀ ìjọ tó fi bá fẹ́ dé ìyẹn ò lè àdá ìgbẹ́ta àyọ́ àwọn <laughs> adaptation rẹ̀ increase ẹgbẹ́ tó náà wà bí wọ́n ọmọ tó yẹ lọ́yà láìsí ìjẹba àjẹba lọ sí bọ́dí ẹ́ sani ẹ̀bà láti lóòlù náà ti ẹ̀bà nù tọ́lọ́ ọ̀pọ̀ tó fẹ́ ti orí ńláńlá bá wà àwa làwa contribute lẹ́yìn ju àwa láti jẹ ìlú àwa náà làwa bẹ́ẹ̀ àwa la lẹ́yìn so plant gbọ́dọ̀ wà àwa ní ìgbà ayé tẹ́bá gbogbo náà tó wá ṣe ilé ayé àwọn oúnjẹ kan bẹ tó ti ta bá jẹ ọ̀bárẹ́bà lórí onígbìsí ayé onígbìsí kábàlì tàbí ọ̀kan bẹ tó ta bá jẹ yóò jẹ káwọ̀ protein àbí ẹ̀yìn òṣù kò fi kábàlì tó sí ó pé gbogbo píkálì tó gbọ́ ọ̀rọ̀ àwọn obìnrin protein náà láti máa yàtọ̀ pé àwọn protein ìlú àwọn plant kàndínlẹ̀ kan káwọ́ gíní kan gíní kan yìí ní ẹgbẹ̀rẹ̀ jẹ́mọ̀ dàtí náà àwọn tó rí tó ní sábàáyé yìí àgbàdo yóò pọ̀ lọ́ní gíní kan ẹ̀gẹ́ yóò pọ̀ lọ́ní iṣu yóò pọ̀ lọ́ní gíní kan ẹ̀hẹ́n àmọ́ torí yìí táàmù àbí tó lówó ń bẹ̀ sàlẹ̀ èyí dábàá ìjọba ìlú kò ní owó pọ̀ lè fi gbé ẹ̀mí wọn kò fẹ́ kẹ́ sí náà ní gbogbo nǹkan náà ìgbàkùnlà wà fún àwọn àjẹ ẹ́ níta ẹni gbogbo tí yóò mọ̀ sọ nígbà ọ̀la ìbàlá ní ìsìlámù ẹ̀gbọ́n mi òṣèlú ẹ̀ka òṣèlú ẹ̀bọ̀lá tẹ̀wọ́ ẹ̀nà àwọn àrí tó ní fún lóhun ẹ̀nà gẹ̀gẹ̀ ló ní ìyẹ̀wó tí ó bá ti sí ẹwọ́ ọlọ́run ọlọ́run jẹ́ kó pọ̀ àti African nation tí ó ní kò dìbẹ́lọ́pù ọgá gbọ́dọ̀ ní àtẹ́yí tó dìbẹ́lọ́pù ẹjọ́ ní ẹ̀hẹ́n ọlọ́run tó á èèwò ní máa á kọ òkú níyàn pé bọ́lá bá jẹ́ ìrẹ̀ tágbó. ẹ̀wọ́ lè sọ ẹ̀hẹ́ àtọ́torí kó tó lè rí òkú yẹn ṣe onídìí kàbáyé. àwọn fẹ́ àbẹ́yẹ àmàlà ẹ̀rọ ẹ̀sà àgbẹ̀màlà ẹran. èèpò tẹ́ ìgbà tí máa bẹ̀rẹ̀ ní wọn ẹ̀ẹ́ tó fẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n àìsàn àkọ́kọ́ rà tẹ́lá ti wọ́n tó bá jẹ́ ẹ̀sọ́ tẹwàá ní tó bá ti wá jẹ́ tàbí ẹlẹ́sì ìtẹwàá lè fídíò wà pọ̀ ẹni gbágbà ní mú kẹfọ́ ní tó ẹ̀kùn mú kẹfọ́ ní lábò ẹni mú kẹfọ́ ní kíníkà jẹ páàtì ẹgbẹ́ ẹgbẹ́ e, ló e, gbé e, ẹ̀sà àgbọ̀dọ̀ kú náà kẹfọ́ ẹgbẹ́ tó lẹ́sìn ọlọ́dọ̀ ní kó tẹ́ òní dáwà lálẹ́ ìgbọ́wọ̀lẹ́gbọ́wọ̀lẹ́

àbáyé lè lọ ká bọ̀tí ló ń tọ́ àyà kò á yóò máa tó tó sí i ìjọ tó lọ́wọ́ àwọn ọba fáwọn yẹn máa kọ̀ ọ̀dẹ́ sàmá èrè kòkó gbogbo òtúmọ̀ bẹ́ẹ̀ lè fún bẹ́ẹ̀ òní ju wípé sámà ni òjò ti ń rọ̀ àbí ìṣe nǹkan ń lọ àbí which ìtumọ̀ tó correct me àmọ́ sẹ́yìn mọ̀ túmọ̀ tó padà tún jáde lẹ́yìn lọ ọ̀dẹ́ sàmá èrè kòkó sámà lówó òní wa airtime airtime tí ìdàgbàsókè náà fi méjì yá láyé owó afẹ́fẹ́ náà airtime tí ò ní tán òun kà á gbé máàkì náà ní wọn bá ń fà wọn bá ń fà ẹ̀wọ́n sẹ́wọ̀n pé jẹ́ bá ń wá tó ẹni wà mùsùlá ìṣẹ́ mọ̀ pé ọlọ́run ní nǹkan bẹ́ẹ̀ sánmọ̀ yìí nǹkan bẹ́ẹ̀ sánmọ̀ yìí bí i àdínítẹ̀ sọ́rọ̀ kàbáyé ìṣẹ̀lá ibẹ̀ ni afẹ́fẹ́ owó afẹ́fẹ́ ni ẹ́ kò ní rí ní kò ní bí àti ilé ìwé ní wọ́lọ́wọ́lọ́ wákán kò ní ká yọ́ bá ti sáà wà náà kú Èyíkẹ́ wà pé mo fẹ́rẹ́ ìgbésí tàbí ìgbésí tàbí ìgbésí tàbí ọmọ tí sàmà ilé kò fún hmm? so tàbá tí wà lọ́wọ́ tàbí ọmọ làtọ̀ lé kan sí wípé àwọn kékeré mọ́ta ọlọ́run máa ń bá rí tààtútọ̀ ikọ̀ sí sọ̀rọ̀ islam tí wọ́n bá dúró déédéé lórí islam láàpẹ̀ náà máa ń àìkàlà wá á fún wọn lómi tó pọ̀ mọ́tò á sì fi wọn bẹ̀. Hmm? tá a bá tu báyìí èyí tí ó gbé ìlú fọlọ́wọ́n bá ń pè wọ́n ní nǹkan tí ó jẹ́ orí wọn pé orin yóò tún lé fún kí ni ìdí wọ̀lá ọ̀hánà àlẹ́ ìkúrọ̀ àwọn àwọn tàbáwò lábàtà àná àlẹ́ ìgbàlá ìgbà. a tó lè tún wípé kápútọ̀ rí kọ̀ tí kókóró wọn fẹ́ sùn táwọn kìfèrè mọ́ta bá dúró lórí wa kókóró wọn fẹ́ ṣe yẹn àwọn tó ń ṣe fún wọn ni pé ìgbàmù wọn àtẹ́bẹ̀rẹ̀ àtọ́ ṣàkóso àwọn mínísítà kan wọn là ṣe èèyàn fẹ́ lórí ẹ̀nù kò já kó mi ẹ bá wọn sọ ohun sáwé àdéhùn fẹ́ máa ṣe náà nì ẹ̀yìn àwọn ẹ̀rọ ṣe náà nì hmm? sẹ́mà táwọn kẹfìrí náà fẹ́ kan sọ àní ṣú wá gbìrú àlàáyé àdì ẹ̀mú ẹ̀dì máa wò sáyé dáadáa iná hádà là ṣe òmìnirọ́ nípa fẹ́ràn pé sábà wo kankan wọ́n sà tán láwọn òbí gbà náà gbé jọ níjọ́ bàbá fi ìyà jẹ wọn láàfin náà má àgbẹ̀rẹ̀ ìgbà wọn làwọn síbẹ̀ ẹ̀rọ ọlọ́run wà fún wọn wà gbà pẹ̀lẹ́ ilé náà sí náà wọn. ẹ̀ ìtumọ̀ nínú ẹ̀sìn náà wọn fi wọn wà lọ káàkiri ti sí náà pẹ̀lú ẹ̀ ìjọba àtàjẹ pé àti ìbámu bàbá wà lórí òdòdó ojú bá rẹ̀ ṣe ọlọ́wà àrùbá ìtumọ̀ wọn ni wípé ká ní wàhálà òtàkọ́ mọ́ alàkùnrin kọ́ pé kèfèrè ni wọ́n lè jù àmọ́ tí wọ́n bá sì tó dúó lórí wà kèfèrè wọn lákọ́ tẹ́lẹ̀ tí wọ́n bá gba ìsìláàmù áàjẹ́ kó ṣe pé oore tọ́nà ọba ṣe fún wọn ní ọ̀tún ní dúró áàjẹ́ kó ìyẹn kó láti fún wọn ṣe pé mẹ́tẹ̀ẹ̀ta náà àwọn àpáǹtì ká tú wípé àwọn tún ògbọ́n náà gbàgbọ́ ní bá wù wípé àwọn tún gbọ́ náà gbàgbọ́ kà wọ́n náà kí lẹ́yìn àwọn gbọ́dọ̀ ọ̀rọ̀ wọn fi dúró lórí ẹ̀ mo yé wa pé bóun bá sì gbàgbé fún yàn nínà nínà mú tó bá ti wọlé fún yàn tó bá ti sọ pé ti tàbí fìtínà gbogbo orin tọ́lá wọn bá ṣe fún yàn lẹ́gbà tí wọn bá ti fẹ́ tán èèyàn tí paasi ń bẹ olùgbà tó bá tó kóore tó bá kóore ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa kóore ṣe bọ́lá bá ṣe dẹ̀kun fún yàn àwọn ìfẹ́ dẹ̀kun ṣe ṣíkú bọ́lá wọn bá fún yàn lálàáfíà wọn ìfẹ́ dẹ̀kun ṣe ṣíkú bọ́lọ́run ọba bá jẹ́ kí nǹkan kó fún mọ́yàn ọlọ́run ọba fẹ́ ẹ̀fẹ́ kí n ti sọ́gbó fẹ́ni sílẹ̀ bá jẹ̀ fún tóun bá mọ̀ pé ilẹ̀ tó jẹ̀ fún yìí ní o bóun ni kóun dìmọ̀ bó ṣe bóun ṣe dìmọ̀ ó lè ní ìdìbò sí iná ó ní á mo fẹ́ ráyé sá ẹni tó bá ní nǹkan àbí tó bọ́ lọ kọ sídà sí náà máa ń gbé náà lórí ẹni ẹni tí ò bá ní kò sí ìrántí lè dúró lóṣẹ́ wọn ló máa yẹ ìtẹ́ta wọn ló máa yẹ kékeré kékeré náà ló fẹ́ kàwá lọ́dọ̀ sí but ẹni tí ò ní náà wá ní irú tó ń lòṣì bẹ́ẹ̀ni tó ní àtẹni tó lè ní ẹgbẹ̀gbọ́ bẹ́ẹ̀ni tí ò náà wá kọ́kọ́ náà ọ̀nà ìkọ̀nà àmì tẹni tí ò ní kó wá kọ̀ǹtẹ́ńtẹ́ tó láyé ọkàn bólúwá lẹ́dẹ̀ẹ́ lórí kẹjọ náà ṣe kẹrin tó ṣe pọ̀ náà èrò tẹ́lẹ̀ kẹta kò sí lẹ́bù téèyàn wá tí kò ní ìjọsìn tó ṣe kọlọ́ ọba so kọlọ́ ọba ti wá sórí fóyà okùnlẹ́kùn pẹ̀tọ̀ orí yóò kọlọ́ jẹ́ mi ti ṣe nǹkan tí ó fi dòrè dálẹ́ owó lè sọ̀rọ̀ ìdàkúdà ọmọ lè sọ̀rọ̀ ìdàkúdà ìyàwó lè sọ ìdàkúdà ọ̀la lè sọ ìdàkúdà bẹ́ẹ̀ náà ni àìmọ́ nínà lè sọ ìdàkúdà kò sí sí kankan tí yẹn wà tí ṣe ìtọ́nù ìbá ẹni ìtọ́nù ní ti táyé kalẹ̀ o ká tálíkà ni wọ́n fẹ́ fẹ́ jọ rẹ̀ tí o kò tọ̀ fún ọ̀kan yín ọlọ́run pé kìlú tálíkà iná kan kò fún bọ̀ lè jẹ́ ìyàfún so gbogbo ẹ̀ ló ti wá ó tó ti ra mọ́ ní wà nínú méjèèjì tó ìpè káfíńtàn bá tọ́lá wà bọ́ ni lórí ìtumọ̀ àti tàbá tún nítorí pẹ̀lú Islam tọ́lá bọ́lá wà bọ́ ni àyè tí dára yìí wà fún un káfíńtàn tẹ́sí ìwọ̀n káwọ́ ọmọ sì dúpẹ́ tàbátí ló tùtù máa wípé ọ̀ríkọ̀ ilé ìkọ̀ríkọ̀ tó yóò bèèrè wípé tí wọ́n bá ti gbó lórí kún fún yẹn tí wọ́n wájẹ́ ọ̀dẹ́ bábátá لنا فينا فيه عقوبة واسعة درجة àtọ̀ fìtínà náà sọ pé ìjìyà àti pé ká máa ṣe ìdẹ̀ra fún wọn tí wọ́n fi gbàgbé ọlọ́run bá wáta ẹ pé àkàbùnà bá tàkàlẹ̀ ọlọ́run lè mú ọlẹ́ lójijì tẹ̀sán náà ẹ̀rọ ìgbà fún mi ọlọ́run wá ní ọdún yóò lé àwọn ẹgbẹ́ rẹ̀ ọdún yìí yẹ̀sùn lóko àdábá ẹni tó bá wá rí ìrántí ọlọ́run ọba ètò jẹ́ kùránì tó wá tọ́ nìyí ẹni tí àti bá ń gbé zikiru rọ́bì nínú kùránì kó tó fẹ́ kì í tẹ́lẹ̀ kó mẹ́rin gbogbo ẹni ọ̀la zikiru kùránì lẹ́kọ̀ọ́kọ́ tù. ومن أعرض عن ذكري فإن له هي من أعرض عن القرآن tó ẹni tó wá kẹ̀kà tó tọ́ ní ilé owó bí ìrántí ọlọ́wà kò ní mí ní ìrántí láìra ọlọ́ àkórántí ọlọ́wà díkìrù france ẹni díkìrù ẹni tó bá wá tọ́ ní ilé owó bí ìrántí ọlọ́wà tó jẹ́ pé a ní ẹ̀sùlùkù àtàrà sẹ́mọ̀ yí pé bí ìyàbá ti ń ká pàtàkì ní oṣù tó ọ́síjìn rẹ̀ ó máa ìdí sẹ́bà mú lọ sókè àbí ìlẹ́gbọ̀n sí ìṣẹ́gbẹ́ ṣe kiri tó kò sí bò dé ní máa gá ó lò ní lẹ́ẹ̀kẹ́ tí wọ́n ti ní àtàkà sí ẹgbẹ́ oṣù àti ẹgbẹ́ ọgbẹ́ kúnlẹ̀ hmm? ní ìdíwọ̀n ní ọ́síjìn ńlá sẹ́wọ̀n lẹ́yìn ọ̀gbẹ́ ìpínlẹ̀ ìgbọ́lọ̀ ń sọ pé islam sọ pé àfọ̀mọ́ṣẹ́ àwọn ọ̀sọ̀rọ̀ islam náà tọ́lọ̀ ń sọ pé káà ń nàmọ́ yẹ fọ́ àdé islam. wàá kí wọ́n ṣe àbùkù sọ́dọ̀ àbí. tọ́lọ̀ ń sọ pé káà ń nàmọ́ yẹ fọ́ àdé islam. الجانب فضل ضجفا حرجا كأنما يحرج نعم كنت الله أبا بكر yóò jẹ́ kọ́kàn rẹ̀ fún pínpín bíi pé yàtá àdùn fi sàmà bíi pé ń bú fẹ̀rẹ̀ báyìí tó ṣe pé ọ́sìn yóò máa dínkù yóò ṣe kọ́kàn náà ẹ̀ bíi kó gbẹ̀rù lálá ni. pé àbábà kọ́ àdà ìyà tí ó le bí ìyà ẹni tí ń gòkè pẹ̀lú agbára irú ìyàwó náà wà ní orí ìlú mi. Ọ̀gá àwọn àdà ló kò débà pé àgbàrá ṣáàpọ̀ ẹ̀yìn ọ̀nà rẹ̀ bí bàtà wọn sọ́n pa ń sọ́n pa àlùwẹ̀lẹ́ ìlú nìgbà táwọn olùkú sọ̀kúnlá ègbèrú ègbèwọ̀ ẹrù ńláńlá bí ẹni tó ṣe pé ń bò nǹkan láti ló ṣe lè wọ́n bá bẹ́ẹ̀ kan yẹn bọ́yá nígbà tó ń bá wọn sọ ní tọ́lọ́jú tá a kàn sọ ní bàbá wọn máa ń gbọ́ gómìnà wọ́n ní ẹni tàbí ẹwà bẹ́ẹ̀ ṣe a he hot hater a ní down hater down hater tí ẹ máa ń gun òkè bọ̀ wá sálẹ̀ ó ní ilẹ̀ ẹ̀lẹ́sì kọ́ tí ó dàbírí gradient ní olùgbà àbí ẹ̀kọ́ tí ọba ti ń lọ sókè onígbèéta ìdájọ́ against gradient ló ń ṣe pẹ̀lú pọ̀lú tí bá tẹ́lẹ̀ kan gún òkè yá fàádó ẹnájì ńláńlá lórí mọ̀ṣápọ̀ ńláńlá ní ọmọ fi ṣe tàbí ẹni pọ̀lú tí bá fi kọ́ ní ìwé kó ń bí kòránì yẹ̀sùlùkù àdábá ṣe wá ní pé pé sáńdáàdì tá a fẹ́ kan lò láyé láti fi mọ̀ pípé ìyá ń bá tàbí ẹ̀yìn ògbádùn wọn lọ bí wọn rò pé àwọn èèyàn kan bá tún ọba ní ọba tẹ̀lé sọmọdáwà ẹwà gbọ́dọ̀ wọn gbé lẹ́yìn ìgbà tán bá kọjú wọn tó ń sọ pé àwọn ah, ní depression fún bí oṣù mẹ́fà òun fẹ́ pọ̀ mí di suicide ẹ̀yìn òun ìgbìlọ́ fẹ́ pọ̀ mí di suicide kò ní gbádùn ẹ̀ kò ní gbádùn èyàn ò lé sí guidance ọlọ́mọ ọba kalẹ̀ sí ààrẹ mọ́jẹ bí ó lé sí nǹkan nígbèsè láwọn kan bẹ́ẹ̀ tó yóò sì mọ́ yá lẹ́gbẹ̀ẹ́ ọ̀dá yá mọ́ àtòyìnbó ti jà wèé sí lẹ́yìn gbogbo sáà ní kò tún mọ̀ pé yà ní àwọn ọ̀gbìn wọ́n ní tẹ́ ìbá ti ń sẹ lọ́wọ́ ọba ọlọ́run ma fi àjẹ́ bọ́ta àwọn ọlọ́run fi àjẹ́ àwọn ìlú gbogbo tó ní ìyà jẹ́ ọkùn orí ní àwọn èèyàn ń jáwé ní láàrín ìṣẹ̀lú bá àti wà báyìí yàtọ̀ fọ́rọ̀ pé bọ́yá ẹni ọ̀ṣọ́ yẹn ebi pa ọ́ níjọ́ òlẹ́yìn ti rí tó ládò níjọ́ òlẹ́yìn ti rí èyí òlẹ́yìn ti rí kan àwọn òní nígbè èkó yóò ní tọ́ládò yóò ní yóò ní àìsí yóò ní gbogbo ẹ̀ ó lè ní kí nìkan tẹ́fẹ́jọ ti wọ tẹ́fún kí nìkan ti ẹgbọ́ gbogbo ẹ̀ lọ́nà fíhàn ní ìlọ́gbẹ̀ ah, àwọn sọ ọgbẹ̀ lẹ́nu kò ní ronú láyé ọlọ́dẹ sọ pé wọ́n máa ń ní sí ìlú àyáàtì ìlà àtàkùnrífà àwọn sáì sáì sáì à ń sá à ń tẹ́ǹdẹ̀ obìnrin dẹ́rù bàjẹ́ ìjọba náà àwọn eléyìí báyìí lọ́kùnrin ìyá ń jẹ́ tòun ti yúùsù mọ́yá ẹran ẹ̀dá ló hmm? ṣètọ́nù jẹ́ kó yúùsù náà tó wọ́pọ̀ bá palẹ̀ mọ́ rẹ̀ palẹ̀ mẹ́ lẹ́yìn ilé ọlọ́run ní wà á nà nínú nǹkan tó náà fi ránṣẹ́ ní nínú nǹkan tó bá fi ránṣẹ́ tó sọ fún yín omi pé àlùmọ́sáàjì àwọn ilé ìjọsìn fọlọ́ ìtumọ̀ sáńtú ní màsáàjì di gẹ́gẹ́ bí lóòjọ́bìtọ́ tó ní sí ha àwọn àpò àkọ́wà gbólóhùn mẹ́rin ni wọ́n ti kí nìkan màsáàjì wa ní alákọ̀ọ́kọ́ ọ̀rẹ́ ànáhà àlùmọ́sáàjì lẹ́tọ̀ọ́ bí àwùjọ tó lè sọ̀rọ̀ àwọn oníkàfíńtì ọ̀rẹ́ kíkàlá pé ká fi ọ̀nà ìmọ̀sájídà ìlà báwọn mọ́sálásí ò tọ́lọ́mù ni wọ́n nínú àbá sọ̀rẹ́ kọ̀tàdà náà sọ pé báwọn yahuda táwọn mọ̀ sọ́rọ́ sábà ti wọ àwọn chọ́ọ̀kì tí wọn àti sínágọ́gù tí wọn aṣọ òkú àwọn òṣèlú sọ́nà ọ̀wá mi ẹ wá fi dídá àwọn àjọsìn àlàáfíà ìwé àwọn àhàtà ẹ̀mọ́ pè ní kan ìgbà mọ́rọ̀ ìtumọ̀lá ọ̀kan pé báwọn tó ń ṣe yẹn ọlọ́wọ́n kọ àwọn òṣèlú láti pé káwọn sáfọ̀ mẹ́sìn ti wà láti wọ̀ ní sáláyé láti mọ́ pè ní kan ní ilé ẹlẹ́ẹ̀kejì ní tiwọn mọ̀sáàjì ní àbọ̀ àlẹ́sẹ̀ yẹn ti lọ àrẹ àti àwọn oríkèé tí ẹrú máa fi ń ṣe sùúrù síwájú ìmú kánù pẹ̀lú ọ̀rẹ́jì orúkún méjèèjì àti ẹ̀sìn méjèèjì tó máa jẹ́ rárí mẹ́jọ tàbá dámọ́ta tó máa jẹ́ méje tàbá kánù wọn yìí sàárè gbọ́nà jù bẹ́ẹ̀ sọ èyí nínú àwọn tó so tó kita ti pé báwọn bá ní ìtumọ̀ táyà yóò wí pé àwọn oríkèé ọlọ́run ọba لا àlẹ́yà عليها ìlú ẹ máa lò láti sùlú ìgbẹ́ ìlú ẹ̀rọ ìgbẹ́ ìpele rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó fi mọ̀ sáwọn ní wọ́n fi pé mọ̀sáájì ìlú báyìí alùpẹ̀kọ́ òkú lù gbogbo ìyá olùtumọ̀ rẹ̀ jẹ́ anna afọ ọ̀la ha gbogbo lẹ̀ bábátá mọ̀ wá pé o lè sùn láàyè ibi tí a ti kórè kalẹ̀ pẹ̀lú ìlàjẹ́ afọ mọ́sídà ọ̀tọ̀ gbọ́dọ̀ o kò sáyè kan lórí rẹ̀ nígbà tó sì máa ń lọ lórí ilẹ̀ tí ọ̀nà bá ti dé wá ẹ̀ẹ́n sùn tó ti lè sàn ìjọba àwọn ọ̀dẹ̀ká yọ kó. tó o pé àwọn gbogbo lẹ̀ bábátá àyẹ̀kùjú ní àlàáfà ṣùgbọ́ àlẹ́yà lórí ilẹ̀ ẹmọ́ kò rí bẹ́ẹ̀ ọmọ ìgbàgbẹ́ ilẹ̀ ọ̀hún kì í ọlọ́run fẹ́ tó yàtọ̀ tó dà ọlọ́run yẹn ti ṣùgbọ́ fún lórí ilẹ̀ rẹ̀ hasan bàtú wẹlé ẹlẹ́ẹ̀kẹ́rin kí màsáájì kó mẹ́rin ṣùgbọ́ fún wa tí hmm? wọ́n jẹ́ jámọ́ pọn jáde tó lè yàwó masjid àkùnrin masjid náà bọ́dún ìṣẹ́wà sí masjid pé sàjẹ́sù sùjúdá wà masjidan àbí wà masjidan ẹ̀rọ gbọ́dọ̀ pípọ̀ kùrákùn tó láti dọ́gba ní ọmọdé lọ kò tó bá tó masjid àbí masjid àbí jábọ̀ wájẹ́ masjid yẹ́wò sí ìdáwọ́ pé mashrik ẹ̀nà àṣàrí lọ́gbẹ̀ẹ́ ẹ̀nà ọ̀kọ̀rẹ́ sòtó mi tuntun wá gbà pọ̀ yóò máa jẹ́ pé mọ́sálù nìyí mọ́sálù tó bẹ̀rẹ̀ ìlú mi kò ní jẹ́ bọ́yá ismakan àbí ismakan tọ̀ tó bá jẹ́ bá ń kọ́ ọ̀ kí n tí ó wà mí ní pé sùjúdù láfẹ́tú wà ní àlùmọ̀sáájì dàlùlá yóò ní ápùlù tó làwú ẹ̀ka kọ̀mẹ́ntì fún wà látàkùn ìlú ìrọ̀ ìlú ẹ̀ máa ṣèṣò ju ẹ̀rọ tẹ́ bá ti wọ àwọn àpò àdùmẹ́rẹ̀ rẹ̀ ní ká lè máa tán bẹ̀rẹ̀ ní káfẹ́ ká ni ó súnmọ́ ìtumọ̀ yìí jù yìí lọ àmọ́ ọ̀kan kan ò fẹ́ ká tẹ̀ wọ́n ká lọ àtúrẹ̀ ní ìtumọ̀ àjò ọlórí ìtumọ̀ ìtumọ̀ àjò ní kò ní jẹ́ náà fún kankan nílẹ̀ ìfá ó súnmọ́ kó jẹ́ mọ̀sáájì ju mọ́sálásí ju ẹni ọ̀dà àwọn pa ìgbọ́nà bá dé lórí láwọn ayà ní ìdọ́lọ̀ lórí kò láwọn yóò ẹ́ ọlọ́wọ́ bá sọ fún àìpé ọ̀dọ́gbọ́dọ́ pé lánàá ìsọ̀rọ̀lọ́wọ́ ìbáde làhóòdì mọ́ sọ̀wá ní ọ̀bí ọmọ sọ̀rọ̀lọ́wọ́ tó wọ́n máa táàdì ó tọ́ kẹ́ sí láìpẹ́ ọmọ ágbà fún ìmọ̀ àmàlà mọ̀táàdì dàgbà àìkọ́ sí ọ̀sán náà wọ́n so kápọ̀pá ayà yìí màsáájì ju bùyúdù lè sọ̀làwà ní ó hàn ní túmọ̀ yẹn ju ẹni ọ̀dá wà lọ torí pé èyí tí kò á ní lóòrùn láwà yìí ní tó bá tí mo fi ń tẹ̀lé yọ ni pé irrespective fún tó bá wù kó jẹ́ pẹ̀lú ìfẹ́yàn bá ṣe ń pa èèyàn lè kúnlẹ̀ èèyàn lè lùbálẹ̀ èèyàn lè dìgínà kan kára fẹ́ ti áyà yìí ti fóònù náà bí wípé ìwọ fẹ́ dísòjáàlì ìtẹ́lifíjì omi sàìdùn ìgbé ìtù bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ òfò ní násù ti àbẹ̀ mọ́sálá ìtumọ̀ tó hàn jù ní kó jẹ́ pàtàkì kó jẹ́ mọ́sálá tó bí ọlọ́run bá tó ń lo pàtàkì àwọn àlè ọlọ́run ìpàlà àtàlẹ́ ó mọ́ àwọn àgbà ẹ̀mọ́ pé ẹlòmíì papọ̀ ọlọ́run ọ̀gá ń bẹ̀ sùlẹ́mù kọ́lọ́run wá sọ tán wọ́n á máa tó sọ̀rọ̀ àwọn àjẹmú padà àwọn kan sọ bẹ́ẹ̀ náà àwọn àwọn ọdún nínú ó sọ àwọn àjẹmú wọn àwọn kébìrì ini, wọn kà sí ìṣàlá láti bẹ̀rẹ̀ ní nípa àgbẹ̀dá ọ̀la ó fún aláwọ̀ ẹ̀kọ́ á tó bá fún wọn kó jáde ìṣẹ̀lú àwọn tẹ̀lé ó ti kà wá fún àwọn tí ó lè kó àti lè rọ̀bí àkùlómi ọ̀nà ọ̀tọ̀lórí náà ọ̀ṣẹ̀lá àṣàlẹ̀ náà wọ́n lọ àwọn ọmọ mi náà wọ́n lọ mi náà yọ̀ ọ́ wọ́n ti wà wọ́n ẹ̀ṣẹ̀lá àṣàlẹ̀ náà yọ̀ ọ́ السلام عليكم